الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه ومن سلك مسلكه بإحسان إلى يوم الدين عظيم لن يقف ولوم أترى لكم كما فمفاد النبي صلى الله عليه وسلم كيد ونوم بنا بنا النبي ومراجيه أو صابيه àti gbogbo àwa táàbù ti wá kọ́ ti wọn di ojú ẹ̀sán míì èyí tẹ̀síwájú wàlàyé ọ̀rọ̀ ojú ẹ̀dá wa subhanahu wa ta'ala nínú suratu Yunus ọ̀nà ni a wà áyà ìkẹtàlélọ́gọ́ta ọ̀nà láti dúró áyà ìkẹrìnlélọ́gọ́ta níbi tó ní ẹlẹ́dàá wá sí ròyìn àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ní ara inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba ẹ̀rù níbà wọn ìbànújẹ́ òsì ní jẹ́ tiwọn. alladhina amanu wa kanu àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba ni wọ́n nígbàgbọ́ ní ọlọ́run ìgbàgbọ́ ìsìláàmù wa kanu tí wọ́n sì jẹ́ olùpayà rẹ̀ torí ẹ kèfèrí tí o bá ti jẹ́ mùsùlùmí kò lè jẹ́ olùpayọ ọlọ́run ọba torí ẹ ní yóò payà rẹ̀ bí yóò jẹ́ pé yẹn mọ̀ ọ́n torí ẹ ló jẹ́ pé kò sí ọ̀nà tí kèfèrí ò lè dá nígbà tí o ní atọ́nisọ́nà ìgbàgbọ́ ní ọlọ́run ọba tí máa ń mú ni lọ́wọ́ sẹ́yìn nípa ẹsẹ̀ ló jẹ́ pé ti yó àwọn ọmọ ló kọ church òwò ẹrú ó ti jẹ́ pé òwò burúkú ni òwò àwọn ọ̀daràn ni àwọn àti kìrìsìtẹ́nìtì náà jọ dé nàìjíríà ìwọ́wọ́ olùsìlámù ti dé true trader àwọn oníṣòwò láti mali látàwọn apá north ayé àwọn oníṣòwò lẹ́gbẹ̀ẹ́ Islamu ní gbogbo bí so wọ́n wá improve economic activity wọ́n tún wá gbé Islam wá pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àwọn Christianity àwọn missionaries bá àwọn slave traders wá ní bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn church ńláńlá tí wọ́n ra lẹ̀ ilẹ̀ ńlẹ̀ ní gbígbà káàkiri rèdí ìmùtẹ́lẹ́ mẹ́gbẹ́ ẹjọ́ ń bẹ́ ń kọ́ọ̀tù nìkan torí pé kò sí ìbẹ̀rù ọlọ́run àwọn ọ̀dá ọlọ́wọ́n ọba mọ̀ so ilé òní church wọ́n lè fi wọ̀ ọ̀daràn kan ẹ̀ẹ́rẹ́ rí láyé mọ́sáájú fún àgbàlẹ̀ onílé kọ̀ mọ́sáájú <clears throat> àwọn jẹ̀mọ́ ọ̀sán ní ọkọ̀ takọ̀ ní tó bá lóun fẹ́ ti wé ìmọ̀ akẹ́ni kò tilẹ̀ ẹlẹ́ àdìsán dáwó hàrà káàsì kọ̀ mọ́sáájú lórí ṣùgbọ́n níwò aláwo ń pariwo pé gbowó ẹ̀rẹ́ sì fẹ́ gbalẹ̀ àwọn nímòwe so látara bẹ́ẹ̀ ìsìláàmù ni máa kọ́ yẹn nípa yọ lọ́wọ́ qur'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam ni máa fi pàápàá ìpayọ ọlọ́wọ́n ọba ni máa fi rinlẹ̀ torí ẹ̀ kò lè sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba láàrin àwọn kẹfẹ́ yìí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ yẹn nǹkan mùsùlùmí ò mọ̀ wọ́n ò fi bóyá ọ̀rẹ́ ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ nù rárá sẹ́yìn ọba ti jẹ́ mùsùlùmí kò lè jọ́rẹ́ ọlọ́wọ́ torí pọ́n ọba kórìíra rẹ̀ àti ẹbọ tí ń ṣe sọ́nà ọba àti nǹkan míì tí ń pè tó mú ní pọ̀sìn lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí ọlọ́run nípa àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba alladhina amanu àwọn tó nígbàgbọ́ ní ọlọ́run wa kanu yattaqun tí wọ́n sì fáyà rẹ̀ lahumul bushra fil hayati dunya wa fil akhirah ọlọ́run wa kò sẹ́ni tó lè yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà wò ذلك هو الفوز العظيم eléyìí ni ọ̀la eléyìí tó tóbi ibi tí a dúró sí lánàá nìyí ọlọ́run wa tẹ̀síwájú lọ́dún ní pé wala yahzunka qawluhum innal izzata lillahi jami'an huwa as-sami'ul 'alim ọlọ́run ní wa nábì má ṣe kí ọ̀rọ̀ àwọn kèfèrí ó bọ̀ ọdún jẹ́ bẹ́ẹ̀ ni àwọn kèfèrí wọ́n máa sọ̀rọ̀ òdì sáwọn olùgbàgbọ́ ní ọlọ́run kò sí nǹkan tí wọ́n ní fi wọ́n wé kò sí àpèmára burú èyí tí wọ́n ní kan sí wọn ọlọ́niwálá yahazunka qawluhum má jẹ́ kí ọ̀rọ̀ wọn bà ọ́nú jẹ́ innal izzata lillahi jami'an torí gbogbo iye ọwọ́ ọlọ́run wọn ò lè fẹ́nu rẹ mú ọ wálẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wọn ò lè fi ẹnu rẹ pa ẹnu wọn wọn ò lè fi pa ògbó rẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni innal izzata lillahi jami'a ọlọ́run ọba ló ní gbogbo iyì àtògbó huwa as-sami'ul 'alim ọlọ́run ọba yọba ti ń gbọ́ ni o ọba tó sì mà ní ọmọ gbogbo táwọn ẹ̀dá ń sọ. So ó sì mọ ipò tí wọ́n wà wọ́n ní sami'un bi aqwalihim alimun bi ahwalihim. sami'un alimun ọba tí ń gbọ́ ni tó sì mọ̀ fayujazihim wa yansuruka lábàá bẹ́ẹ̀. èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ̀rọ̀ sọkúsọ sí ọ tí wọ́n ń wà wùwàkúwà sí ọ torí ọ̀kan sọ tó ń júwe yìí ọlọ́run gbọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ó sì mọ iṣẹ́ wọn tí wọ́n ń ṣe àfáàní fọyọjà sí ìhìn wọ̀yàn sọ̀rọ̀ ọlọ́run bó sàn wọ́n lẹ́sàn-án rẹ̀ yóò sì ràn wọ́n sí lórí wọn kẹ́sìn ni ọlọ́ni wọ lẹ́ni ọ̀sán àrùsúnlẹ̀hu bilhuda wà ní ilé àpọ̀ ọlọ́ni lọ́nà ànábì òun pẹ̀lú mọ̀nà àti ẹ̀sìn òdodo yòlhírọ̀hu alẹ́dì ní kúlìhì kó lè bá lékè gbogbo ẹ̀sìn kẹ́sìn táwọn èèyàn ń ṣe wọ́lá òkèrè hẹ́lì mùsùlùkù kódà kó jẹ́ pé àwọn ẹlẹ́bọ inú wọn ò ní dùn látara pé ìsìlámù ń dàgbà wọ́n bá gbọ́ páwọn kan gba islam yóò máa jẹ́ bàlújẹ́ fún wọn ọlọ́ni mọ́tò yorùbá ìdìbò ìbànújẹ́ yín ẹ̀yà kú pẹ̀lú ẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba náà ní borí kan náà afá wọn ti fi àkàwọn ní pé alimustakbal lè islam inú gbàgbọ́ ọ̀nà yẹn tá a gbọ́dọ̀ lè ní wípé islam ló lọ́la bó ti wulẹ̀ kí àwọn akẹfẹ́ yìí kápẹ́sẹ̀ pẹ̀lú tó ká máa dúnkún lẹ̀ láàrin ìlú àwọn mùsùlùmí kí wọ́n máa ní àwọn mùsùlùmí lára nínú tí wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ni ó ní ẹ̀sìn rẹ̀ ẹni tó fi gbé kalẹ̀ náà ni láti fi borí gbogbo ẹ̀sìn yòókù wọn ò bá kórìíra rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ dà subhanahu wa ta'ala òun náà ni ó tẹ̀ torí ẹ̀ ọlọ́run ní kí wọ́n ọlọ́run ìwà anábì má bàánú jẹ́ látara ọ̀rọ̀ tí wọ́n ń sọ mẹ́jẹ̀ kọ́kọ́ lára ṣe sí ìtakò tí wọ́n ń ṣe sí ọ ọlọ́ni alá inna lillahi man fi samawati wa man fil ard ọlọ́ni dájúdájú gbogbo àwọn tó wà nínú sámà àtìlẹ̀ ọlọ́run bá lóní gbogbo wọn o àfáàní àbídán wà mílkan wà khalqan wọn lóní wọn nípa pé ẹrú ni wọ́n jẹ́ fún un wàmílìkan olóni wọn nípa pé property ọlọ́run bá ní everybody àti táàní àtàwọn táàní nǹkan ọlọ́run bá ló ní gbogbo wa bákan náà wà kọ́lùkọ́n ọlọ́run bá ló ní wọn torí kó náà ló dá wọn ọlọ́run kọ̀ọ̀kan àti lápapọ̀ torí ẹ̀ kò sẹ́lòmíì tó ní wá ọlọ́ni alá iná líláhì máa fi sàmà wá tí wọ́n máa ń fi ard ọlọ́ni wọ́n máa yẹ láàyè ṣùràká ọlọ́lẹ́ra wọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba tí wọ́n ń mẹ́lò míì nípọ̀sìn lẹ́yìn ọlọ́wọ́n ọba ọlọ́ni wọn ò máa tẹ̀lé ju iye tẹ̀lé ìrúnà ìlọ̀gbọ̀n àbámọ̀dá lásán gbogbo ẹni tí bá ń ṣe ẹ̀sìn míì lẹ́yìn Islam ẹ̀sìn àbámọ̀dá lẹ̀sìn yẹn ọlọ́ni. إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون ọlọ́ni àbábọ́dá tí wọ́n ń tẹ̀lé kò tọ́wọ́n sí nǹkan ní èdè pé yẹ̀kùrùsùn yẹ̀kùrìbù ní ti dàrí irọ́ ni wọ́n ń pa torí ẹ̀sìn òdodo ní ẹ̀sìn Islam Islam náà sì lòdodo gbogbo ń tó bá ti yàtọ̀ sí ń tá nàbì mú wa sallallahu alaihi wa sallama lẹ́sìn òtún bá ń tẹ́lẹ̀ yàtọ̀ sí pọ́lọ́ wo ní ìgbà lẹ́lùkìyàmọ̀ onísàǹfààní sí fún àwọn tí wọ́n ń ṣe láyè àbílẹ̀ náà nù ẹ̀ kọ́lọ́mọba kí ó fi wọ́n ṣe wá nà lórí ẹ̀sìn yìí ọlọ́niwọ́lẹ́ ní jàǹdà lẹ́kùnmú lẹ́yìnlá lè sẹ́sìkò ní òfin yìí ọlọ́nínú sẹ́tò ń ṣe fún yín tóbi jẹ́ pọ̀ ló kẹ́ ẹ má fi jọ́sìn fún lónìí kan òun si ń ṣe alẹ́ fún yìí tẹ́ ẹ máa ń fara sí nínú ẹ̀ wọ́n na hàárọ̀ gbogbo sí rọ̀ òun sọ̀sán fún yín kẹ́ ẹ lè máa rí na ríra yín kò sí iná tẹ́yẹ̀ fẹ́ tàn sáàyè kan lálẹ́ tó fẹ́ dàbí ìmọ̀lẹ́ òun. ilé gbogbo sọ pé broad daylight lọ́sàn-án gan ìmọ̀lẹ́ òun yẹn ó kọjá gbogbo náà. tá a kalẹ̀ bóyá ṣe sídíọ̀mù kan ní àbí họ́ọ̀lù kan ní àwa dáná bò bó ti wulẹ̀ kó mọ́lẹ̀ tó kò lè dàbí ìmọ́lẹ̀ oòrùn tọ́lọ̀ bá fi ṣe ọjọ́ fún wa. ọlọ́run ṣe òun náà pé òun ṣe àwòrán síbi tẹ́ẹ̀tì máa farasin tẹ́ẹ̀tì máa sinmi wọ̀nà àárọ̀ òun sọ̀kan ní tí ó máa múlẹ̀ mọ́ ọlọ́ni iná fi záàlì kalẹ̀ ayé àti lẹ́kọ́ọ̀mì yasma'in ọlọ́ni lè àmì bẹ́ẹ̀ fáwọn jẹ́ gbọ́rọ̀ sọ́lọ́ ọba lẹ́nu àmì bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ fáwọn tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́ ọba lẹ́nu wọ́n ó rí ọ̀sán àtòru gẹ́gẹ́ bí àmì kan látọ̀dọ̀ ọlọ́run ọba àmì yìí yóò mọ ojú wọn níwèé wípé olúwa tó ti ìṣẹ̀dá ọ̀sán àtòru yìí onìkan ló lẹ́tọ̀ọ́ láti mọ ọjọ́ tuntun torí ẹ̀ la fi pe ẹni tó bá jẹ́ kẹfìrí ní aláìmoore lójú gbogbo àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ti fún un ibi ìmọ̀ àfijọ́sìn fún nǹkan bíi náà ni ó padà gbé sí. gbogbo ẹ̀ pátápátá sì ní àwọn sẹ́tọ̀lọ́wọ́n bá ń ṣe fún wa yìí àwọn ìdẹ̀ra àtàwọn àmì tó dá sílé ayé fún wa yìí fani dalalatun ala wahdaniyatihi ta'ala kó lè bá a tọ́ wa sọ́nà wípé onìkan náà lọ́ba ti ń serú ẹ̀ onìkan ló sì lẹ́tọ̀ọ́ láti máa fìjọsìn fún. ọlọ́ni àmì làwọn eléyìí jẹ́ lẹ́kọ́ọ́ mi ẹ̀sùn màrún fáwọn tí wọ́n máa ń gbọ́dọ̀ tó lọ́wọ́ balẹ̀ lọ subhanahu wa ta'ala ọlọ́ni kọ́ọ́lù sọ́kọ́dọ̀ lọ́wọ́ wọlé dà nínú ìsì ọ̀rọ̀ nínú àbámúdá nínú ìsọkúsọ ọlọ́run láwọn kan bá ní pé ìtàkàdọ́gbọ̀n ọ̀wọ́dàdà ọlọ́run ọba bímọ ọlọ́run ọba bímọ ẹnìkan lọ́mọ àwọn náà sọ yẹn àwọn yahudi àtàwọn nasọrọ àwọn náà ní wọn zàánú anàlùmọ̀dáìka bànátùlọ nínú àbámúdá wọn olóbìnrin ọlọ́run ọba làwọn mọ̀dáìka. ẹni pé táwọn wá fẹ́ ya àwòrán àwọn áńgẹ́lì wọn á ya obìnrin tó níyè lẹ́yìn àwọn kìfìrí mọ́kà àwọn náà lè fi ọmọbìnrin ọlọ́wọ́n ọba làwọn gbogbo ilé yàrá múdá lásán ni sẹ́ni kọ́kàn gbòjú òkè tó sì yanu jọ́ padì tí ó mọ̀ sòdì ọ̀rọ̀ sọlọ́wọ́n ọba ni wọ́n ní ọlọ́wọ́n bímọ subhana mímọ́ fún wọn mímọ́ ni fún ọlọ́wọ́n bá húwẹ́ lọ́gán níyì ọlọ́wọ́n bó bùkátà ọmọ ọba tó rọrọ̀ ní kí ló dáa fi ń bímọ ẹbí lórí pé tá a bá lọ kálẹ̀ lẹ́yìn tí ó rọ́pò wa ni ẹ̀yìn tí òbí mọ̀láyé yóò mọ àdúrà rẹ̀ kan ṣoṣo tí ó fi kú náà ni pé ọlọ́run jogún ọmọ fún mi bóda arúgbó yóò fi mọ bèrè ọmọ bóda arúgbó tán pé tó ti wò pé ó ti bọ́ yóò pé tọ́ ọlọ́run tó lè ti yanu èmi yóò rẹ̀ ń tọ́ ti ṣerú ìyanu bẹ́ẹ̀ fún látara bẹ́ẹ̀ ìdítà tí ara àdítà tí ń bímọ ni pé kálí rẹ ni gbẹ̀yìn wá ń gbà bá lọ tán ẹni rẹ ní kejì ọlá nìkan àwọn oríṣiríṣi ọkọ tá a máa fi tàbí pé a òwò tọ́lọ́mọ̀ bá ṣe fún ọ látara kó bímọ ó sì jogún ọmọ fún wa ṣùgbọ́n ọmọ ti wọ́n ta lọ́wọ́ ọlọ́run ló rọrọ̀ bùkátà owó ti bùkátà ẹnìkan tí ó gbẹ̀yìn òun gbà tó wọ́n ní kú kò sí nǹkan kan tọ́lọ́ bá fẹ́ fọmọ sí wọ́n ní ojú ọmọ látara ẹ̀mí àwọn tó ti wá wáyé kó tó di pé ẹgbẹ́ ìpìlọ́mọ náà wá wá dé ńkọ́ ọmọ òun náà lẹ́nu wá ló kú fẹ́sẹ̀ yìí ẹ̀rí kí gbogbo àwọn kìíní yẹn kò bá láàká ìwọ̀n ọlọ́run ní subhana mímọ́ ní fọlọ́mọ bá wo àfáàní sẹ̀nsì aláhu anìwọlẹ̀ ọlọ́run bá sọ gbólóyìn láti sàfọmọ́ ara rẹ̀ ọlọ́run bá má kọjá akásọ̀kó bímọ huwa al-ghaniyyu ọlọ́wọ́ báyìí lọ́ba ọlọ́rọ̀ ó rọrọ̀ an kulli ahadin ọlọ́wọ́ bá rọrọ̀ kó mi gbogbo èèyàn wa innama eh, yatlubu al-walada man yahtaju ilayhi ẹni tí máa bèrè ọmọ lẹ́nu tó bùkátà ọmọ kí lọ́lọ́gbọ́ ẹ̀fọ́ ọmọ sí torí ẹ̀ gbogbo ti ìtumọ̀ ẹrú ti rí pé ẹni tí ó sọra rẹ̀ di olùjọsìn fóònù nìka torí ẹ̀ nínú lẹ́sì ni ọmọ máa ń ní pírígílẹ̀jì ẹrú lọ kódà ọmọ máa ń ní pírígílẹ̀jì ju ọmọ ọ̀dọ̀ lọ ara àdìsá ti pera wọn lọ́mọ nìyẹn pé àwọn special kò sí special kankan torí pé sẹ́bálẹ̀ special gbogbo nǹkan tó jẹ́ sẹ́yìn tọ́lọ́mọba ti léèwọ̀ sẹ́yìn sọ́ọ́dẹ̀ tọ́ ni. ẹ máa mọ́ sọ́dẹ̀ tọ́ ni àjọ ń sáfẹ́sẹ̀ náà níbò lẹ́sẹ̀ àdíjọ́ ìwọ̀ ọ̀daràn kò sẹ́ni kankan tí ó sọ kódà àwọn ẹlẹ́bọ ní gbangba wọn ò ní lè ìwọ̀ ọ̀daràn ẹ̀rí àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ ń dínà rẹ̀ ní oní wípé pé àwọn ẹni pààyàn wọn máa fi wọn ni rárá láyé fi tí wọ́n ló dá ẹni tó fẹ́ bí ti sùúrù ní àbújẹ́ kódà kójọ́mọ̀ rẹ kójọ́mọ̀ rẹ fẹ́ ọwọ́ àmúyàn kan níbi kílẹ̀ mọ́dé yìí pé ó fi sùúrù tó wọ́n bẹ̀rẹ̀ sí bí náà ìdí èdè díẹ̀ bọ́kà yẹn tí wọ́n mọ̀ yọ sí lẹ́yìn wọ́n lọ mọ jáwọn yẹn gbé wọ́n lọ tàjẹ́lẹ̀ fúrò fúòsà látara bẹ́ẹ̀ ọlọ́ni húwà lọ́dọ̀ níyì ọlọ́run ọba tó rọrọ̀ ni o làwọn máa ti sàmà wá ti wà máa ti àrùn ọlọ́ba ló ní gbogbo tó wà nù sánmà àtìlẹ̀ ìrìndà fún mi ń sùnkọ́ ní bìhádá ọlọ́lẹ́yìn kẹfìrí tẹ́ ọlọ́wọ́n bá bímọ yìí fẹ́ lẹ́rìí kankan lórí ẹ̀ fẹ́ lẹ́rìí máa jẹ́ mi ìsún kankan tí ń tọ́ka sí pé ọlọ́wọ́n bá bímọ lóòsì ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọlọ́ni atakuluna ala Allahi ma la ta'lamun máa dàdà fẹ́ẹ̀mọ̀ dáadáa parọ́ mọ́lọ́mọba nípasẹ̀ ìdímọ̀ ìparẹ̀ ni tó yẹ jẹ́ pé àwọn kiri yóò náà ní bọ́lọ́m bímọ nínú ẹsẹ̀ bíbélì wọn ó ní nítorí bọ́lọ́m fẹ́ ara inú bẹ́ẹ̀ gẹ́ tó fi àyànfẹ́ ọmọ rẹ̀ kan ṣoṣo fún nínú bíbélì wa ní àìmọye ààyè ló ti pa àwọn míì lọ́mọ rẹ̀ náà ọlẹ́nìkan làyànfẹ́ ọmọ rẹ̀ kan ṣoṣo ṣùgbọ́n tó gbà pé sẹ́ẹ̀lì náà ọmọ ọlọ́run bá ní mẹlẹkìtẹ́lẹ́kì náà gbà fọmọ ọlọ́run bá ní torí pé torí ẹ̀ ìtakora wọn ni torí pé kìí sòdodo ẹ̀sì bá máa parọ́ pọ̀ kò ní mọ̀ pé irọ́ tó ń gán takora wọn pé pé yóò pé bó ti parọ́ bìkan tó ń jẹ lọ yóò tó pa mí fún mi nígbà tí méjèèjì bá wá kọlura wọn ọ̀rọ̀ rẹ̀ wà máa takora wọn wọ́n bá di sẹ́ẹ̀sì pé rọ́ nípa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti jẹ́ ọlọ́run ní pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń gbọ́nà ni àgbélẹ̀rọ ọ̀rọ̀ lásán ni ọlọ́ni ataquluna ala Allahi ma la ta'lamun tẹ́ẹ̀mà sọ nípa ọlọ́run ọba tẹ́ẹ̀mà ni ọlọ́ni kul innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuslihun níwà náà wà sọ ọ̀rọ̀ sọkúsọ ni la yuslihun ọlọ́run ní wọn ò ní soríire o wọn ò ní là níwájú ọlọ́run ọba tí wọ́n bá kú sórí ìgbàgbọ́ burúkú yẹn torí ẹ gbogbo tó wá tó sá máa sílẹ̀ ọlọ́run ọba ẹrú ni wọ́n jẹ́ fọlọ́run ọba ọlọ́run ọba òdù mẹ́nìkan kan lọ́mọ torí ẹ sọ fún wa pé inna akramakum inda Allahi atqakum àwọn tó ní àwọn tó ní àpọ́nlé jù wájú ọlọ́run ọba làwọn tó páyọ̀ ọlọ́run ọba jù lóyún àwọn nìyẹn àwọn tá nígbàgbọ́ ní ọlọ́run tí wọ́n ti tẹ̀lé torí ẹ̀ wọ́n sọ pé kìí ṣe ti wíwọ ẹnìkan ti wá kú fẹsẹ̀ rẹ ara o ọgbọ́dọ̀ sọ́ra kú ní ẹsẹ̀ bọ́lá bá ti sọ kalẹ̀ ní Qur'an bá ti sàlàyé fún wa àbí ṣéwù kan ìwọ láàfáà kan tí kò yí sápò wọnú ọgbà ìjẹ́ náà níbo ọgbà ìjẹ́nà lálẹ́kìyàmọ̀ ọlọ́run àbí ti èsì àfá rẹ̀ dálẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń pè wá sákèsì nínú àwọn àyáàtì yìí wípé àwọn àdáparọ́ táwọn èèyàn máa ń gbé kalẹ̀ tí wọ́n ti ń sẹ́gbọ́ sọ́lọ́run ọba tí wọ́n ti ń sóòkùn fẹ́sìn òun ọlọ́run ọba òun ò lọ́wọ́ sí i àti páwọn bẹ́ẹ̀ wọn ò ní là níwájú ọlọ́run ọba pẹ̀lú àdáparọ́ mọ́lọ́run ọba nípa ìmọ̀ àtijọ́ sọ fún nǹkan lẹ́yìn rẹ̀ àbílọ́nà rẹ̀ kó làwá kó níbi ìmá fi nǹkan mí ìwé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba tó wá ń sin yẹn mata'un fid dunya ìgbádùn díẹ̀ láyé ni o kódà kó orí pẹ́ tó jẹ́ kìfìrí ìgbádùn ayé ọlọ́run mata'un fid dunya àsìkò díẹ̀ nígbádùn yẹn lé ayé thumma ilayna marji'uhum ọ̀dọ̀ wa ni gbogbo wọn padà sí thumma nudiquhumul adhaba ash-shadida ọlọ́láfíà tó lè kókó jẹ wọn bima kanu yakfurun nítorí pé wọ́n ṣe kèfèrí sọ́dọ̀ ọ̀bẹ̀ ẹ̀dà subhanahu wa ta'ala láyé ní ọlọ́wọ́n bá sọ nípa àwọn tí ń pè ní suratu Maryam ọlọ́ni wa qalu lakọ̀dí tún ṣe àn ìdá ọlọ́ní nǹkan burúkú lẹ́sọ yìí o ó sí ọ̀rọ̀ ó lè tẹ́ ń sọ sàkáàdù sàmà wá sí ẹ̀dà fàfọ́rọ̀ náà nínú hù sàmà fẹ́ fàyà torí ọ̀rọ̀ yìí wọ̀tàn ṣọ́kùn ọ̀rùn ilẹ̀ fẹ́ máa rì máwọn èèyàn lẹ́sẹ̀ wọ̀tàn kírú jìbáàlù àwọn òkè fẹ́ yẹ hàdá ní tí ń mìgìtì àǹdá àwùlẹ̀ rahman wàlàdà torí rahman bímá ọlọ́ni wa máa yà ń bá gí ilé rahmani ayyà tàkìdà wàlàdà kò lẹ́tọ̀ fún ọlọ́wọ́ bá rahman kó mẹ́nìkan lọ́mà in kúlù máa ń fi samawati wal ardi illa àti rahmani abda ogun ti bẹnu وكلهم آتيه يوم القيامة فردا الله ní gbogbo ẹ̀dá lé wà bọ́lùmọ́ ọlọ́run ọba lẹ́nì kọ̀ọ̀kan torí ìjọ wa lélẹ́ ìyára ọlọ́run òde tíìtì wa pẹ̀lú jọ yóò tíìtì kálukú lẹ́yọ kọ̀ọ̀kan ni tó ọba nípa àwọn kan ló tàn ọjẹ́ nínú ìjọ yín tó fi ń sọ bọ́lọ́run ọba bímọ sórí ẹ̀ lálùkìyàmà ọ̀ọ́lọ́ dárújọ́ iṣẹ́ tó dá sí lálùkìyàmà níwájú ọlọ́run àwọn èèyàn kú rẹ̀ náà tẹ́jọ́ ìwà náà jọun kálukú náà jọ dárò jọ wájú ọlọ́run ọba lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni torí ẹ̀ togetherness àjọ wà ní kò ní gba ẹnìkan kan lẹ̀ lálùkìyà mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn tó bá ṣiṣẹ́ rí náà kálukú ọlọ́run ọba òbí léèrè ikú lòsìsìmí rẹ̀ tí ó sì dágbẹ́ sàn àṣẹ tó ṣe kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó dà wá pọ̀ máwọn ẹni ń jọ náà sallallahu wa barika ala muhammadin wa wa sahbihi wa sallama taslima kathira ورحمة الله وبركاته